Toluwani, please give me one glasses. Glasses? Yeah. Sunshade, fún mi ní glasses come? kó fún mi ní borrow me your lipstick. Hello, good afternoon. Yes, your attention is needed. Mm. Fún mi ní wáìpà kan kékeré lórí. happy friday o abáríkà jùmọ̀ ah, efcc ni ẹ mọ̀ pé lórí pílàfọ́ọ̀mù yìí ó ní iye tán fún wọn báyìí ṣe ṣé ti yẹ yín ẹ̀yìn ó dẹ̀ ní àwọn tí oṣù yìí ti yẹ yín ẹ̀yìn so oh no problem ẹ káwọ̀ síbí. Father, eternal rock of faith, Bola Falasha, they say, Thank you, I worship you, Lord, because you are God, nobody like you, from east, we are not to south. Not to be the exalted and glorified forever. In Jesus' name, I cover myself, blood, blood of Jesus, my daughter, blood of Jesus Christ, my work vision, with blood of Jesus Christ, will Lord, take total control right now, in the mighty name of Jesus Christ. I want to speak, Father, speak through my mouth, in the mighty name of Jesus. Whatever, eh, whatever game that the enemy are planning, I mean, playing with me, Father, Lord, scatter them, Lord, shatter their brain, Father, Lord, destroy the camp of the enemy, Father, Lord, Favor me, Lord, please have mercy upon me, have mercy upon my daughter. In the name of Jesus, we are God that can save, you are God that can bless. Father, Lord, we trust in you, we hope in you. Our hope and trust in you shall never be put to shame. In the name of Jesus Christ, rather than the fire, we send the arrow back to the sender. In the name of Jesus Christ, every spirit of destruction, Father, we destroy them. In the name of Jesus Christ, any man or woman standing to block my view, to block my sources and goodness, Father, destroy such people. In the name of Jesus Christ, Father, please fight for me, fight for my daughter, fight for all my well wishes in the mighty name of Jesus Christ. I dip my mouth into the authority, into the power of God right now. Whatever I decree on this earth, this afternoon, this evening, it shall be established on earth and in heaven. In the name of Jesus, whatever banned shall be banned, whatever loose shall be loose. Father Lord, visit people in the name of Jesus Christ. Thank you, Father, because you a prayer. And once again, I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Thank you, Father, because you a prayer. I worship you, Lord, because you are God. For you. Jesus' wonderful name, I pray. Amen. You are welcome to this platform. EFCC good afternoon ìwọ tó ní sísá yẹn good afternoon anyway um, this message is for the EFCC EFCC I saw the um, they said they recover car from Canada I have a question for EFCC to me it's like they are playing game where the EFCC is a, if it's true If it's true, it's a very good one. But apart from Canada, number one, if anybody, any car being discovered, recovered from Nigeria, from those, uh, we know that they steal cars very well, not only in Canada even from London. I mean, no, they cannot, they don't steal car in London most like that because London use righty, right. So they don't use the same side of uh, London in Nigeria. Okay, so now, but America, you know that what they do also in Canada, but in America, in Canada, according to the story, I know that the story is uh, that is more rampant in Canada. Okay, it's very it's more rampant in Canada as they said. So and uh, we always speak about it. But if this car uh, recover the people because anytime the sorry like today i don't want to i don't even love to talk today because i have a special prayer and i'm going to see i have a special prayer that i want um, um i'm praying so and anytime the i mean in nigeria i saw some little boys they always been pro for their fraud you know those small small frauds, you know i'm not supporting But both big and small i don't support any bullshit but their name is being written there whatever they stole whatever they discover from them whatever they dis discover i mean sorry not discover whatever they recover from them they also show them with their you know they show the face with the evidence with the exhibits So, but the one for America, I mean, Canada now, their name also, those people who stole it, they, something should be put, their, their name also should be listed. Do you understand? Their name should be list, I mean, also list, I mean, listed. Because it happened to a boy, because okay, I'm very sure that the Jabu people are going to be part of it. Because there was a boy here. There was a time, the woman who patronized me then, that time yẹn tó ra ọjà lọ́wọ́ mi Sítí Ebony tó ra ọjà lọ́wọ́ mi you know ọjà tí wọ́n kọ́kọ́ rà lọ́wọ́ mi I think my profit then it was two thousand bí two thousand four hundred dollar ṣó ti yé for all the cars tó kọ́kọ́ rà I mean tí wọ́n kọ́kọ́ rà jẹ́ n fi respect fún wọn despite pé wọ́n fọkàn wọ́n dẹ̀ wọ́n lò wọ́n fún iṣẹ́ burúkú okay despite that two thousand plus yeah, one of is one Corolla those old Corolla those auxiliary car those old old cars old cars tí a so only ni wọ́n jí mọ́tò yẹn wọ́n jí ìkan nínú mọ́tò lára mọ́tò tí mo rà tí mo fẹ́ fi di tí máa fi di other cars tó bá big you know tó bá lòdù tó bá jẹ́ forty feet wa load mọ́tò ńlá méjì wàá lòdù kékeré méjì sí so mo máa ń ra àwọn mọ́tò yẹn sílẹ̀ so that tí n bá ti ní mọ́tò là máa lè fi sí láti jẹ́ kí container yẹn lè complete you know mo dẹ̀ ra mọ́tò yẹn sílẹ̀ mo kó sí ibi tí wọ́n máa ti bá mi ship ẹ̀ shipping kìíní all these shipping company wọ́n á jàgì all of them o torí bẹ́ẹ̀ i'm telling you i'm telling you there is no peace for the wicked kò ní sí peace fún wicked people i'm telling mo ń sọ fún yín authoritatively so mo ko normally these people wọn ó possible tó bá ti ń jalè wọn wọn lè má fi wọn mi wọn dẹ̀ lè má mo lè má but on a good day wọn they are nice people in the beginning. wọ́n gbé kí lórúkọ ẹ̀ mo kó mọ́tò yẹn tí má ti ra mọ́tò bẹ́ẹ̀ nítorí àwọn ló máa ṣe bẹ́ẹ̀ á máa kó lọ síbi tí wọ́n ti kó I drop this car with these people and somebody they say somebody to me this boy came and speak Yoruba. mo dẹ̀ rí ó kí mi ni mi ò mọ́rí but wọ́n ti júwèé mi fún that? ti mọ̀ mí then Oji jí kan and eventually to cut the story short èrè tí mo jẹ all the, all the profit tí mo make lórí owó títí ọjà tó lóun wá ráńgbà yẹn they said somebody one they know everything and the funny thing is a lot of people now in in, in this system of Canada although we have a lot of Nigerians that are told to they are criminals back from home So there's here. These people, this guy, eventually, gbogbo èrè tí mo jẹ lórí mọ́tò tí títí wàrà lọ́wọ́ mi, òun ni lédè bọ́bọ́ yẹn gbé. I have to call police. Ó wà lórí Google báyìí o. This case is still on the Google. Ó jí mọ́tò yẹn nígbà yẹn. Títí náà ń gbà tí mo sọ fún pé mo gbé mọ́tò síbì kan. Wọ́n máa jí mọ́tò mi. Títí sọ fún mi pé kí n jẹ́ kó máa gbé lọ meanwhile gbogbo èrè tí mo jẹ lórí mọ́tò tó wá patronize lọ́dọ̀ mi nìyẹn o ó ní kí n jẹ́ kó máa gbélé and this boy is from Ìjẹ̀bú he said that you allow this I mean the guy to go with the car I say it's not, done anyway before calculate the money I'm, I'm going around search for these cars after searching for the cars then I use then I wasn't driving even if I'm driving ojú mi mo ti repo lánàá gbà tí mo fẹ́ jáde mo repo gbà tí mo lọ mo repo gbà tí mo ń bọ̀ mi ò lọ repo lánàá mo repo hundred dollar okay now tí n bá drive gan i will be spending money on car i will be using the kilometer of the car the car will be depreciating not appreciating when you are using it then but this one i wasn't even driving the bio me kiloruke uber i go around with the uber then taxi in a week ngba mi tí n bá fi wọ́n lè yọ one thousand lórí account mi in a week because i go every day i go around i go around and gbogbo bí ta ma ti sọ̀tì fún mọ́tò yẹn kó ṣe bí tí mo ti lè rí bọ́ọ̀sì nígbà míì so this guy this woman telling me that i should allow this boy to go with the car i say it's not done i call police i'm still on the case now nothing been done o i call police i'm the one that call for police when the police arrive these people with the agents of that surrounding they have to they speak French then èmi gan ọmọ mi gan ọtí wọn tiẹ̀ sún sọpọ ọmọ they say my daughter should excuse them I should excuse them also I'm the one that called them the police they you know they supported them although before the police arrived because they believe before maybe I, I, I won't be able to call police you know they gave me they said they agree that okay they are going to pay me for the money for the car because already wọ́n ti pay motor yellow, this boy has sold the car and given it to another person but what i'm saying is this is not my first time saying saying this you know the next day i mean that very day as i was complaining you know how to put everything in the recording how to record everything how to record all of them the scene go and see I put on blue track down and you know that they gan aṣọ tí mo wọ̀ mí bẹ̀ ó ya ó I mean sip yẹn ó tún dápá báyìí they making fun me they they they, they just they molesting me after stealing the car now these people if you recover the car from Nigeria thank God for your life oh you are doing a great job but Nigerians are everywhere in the world stealing nigeria love dey love to steal back home dey steal in abroad dey steal but minus èmi we don we are not here to steal we are not stealing people's things wọ́n lè jí titi wa torí èlà ṣe máa báyé àti báyé wọn jẹ́ kò sí nǹkan tó lè ṣe sí ayé wọn ti bàjẹ́ ayé àwọn ta ti bàjẹ́ because ìyẹn ogún ọdún ni ó máa ń gbóná àwọn lè máa rò pé lónìí ń sìn báyìí nobody will be able to nothing is being done about their case they are stealing for fun they are stealing for free do you know now let me now tell you this woman that is the, the amount of, I mean, that is on Facebook. That's why I respect people, but those people who don't respect me and never don't support me, I cannot support them. Respect is give and take. It's for those people respect is a reciprocal. When you respect me, I respect you. When you support me, I support you. Nobody must take anybody for fun or for fool. She put on the Facebook that day, she came out quickly and started telling me the whole world that, you know, and funny thing, one man control crowd is a bad They start telling me I mean, telling the over that I stole, instead of, they now put it, they now explain to that I was the one that stole a car. Instead of, ọmọ yẹn ọmọ Ìjẹ̀bú ni o. At that time, don't you dé yẹn want to get báyìí, by lóun fẹ́ ní gáràjì sí Lẹ́kì. Yes, Lẹ́kì yẹn ló lóun fẹ́ Omo gáràjì boy, The video is still on the, old one on YouTube, ó wà lórí platform mi gan because èmi fúnra mi go mo record ẹ̀ mo post ẹ̀ but nígbà tí Esabod ma narrate ẹ̀ ó wá sọ pé èmi mo moto. mọ́tò téèyàn bá jí mọ́tò tẹ́ bá recover mọ́tò láti Nigeria. do you know what you do put their name I feel like knowing their name because kọ́kọ́ sọ pé they they some card have been recovered wọn kàn fi list oye tó wà bẹ́ẹ̀ let us see their name because Nigeria àwọn tó jí mọ́tò ní nàìjíríà àbò tó jí owó tó ṣe fraud àwọn ọmọ kéékèèké yẹn their their face is been there I mean, there with the evidence, I mean, with the every exhibit on G. So, if anybody to bá ti jalè, tẹ́ bá ti mú, tó bá ní, ẹ jẹ́ ká mọ̀ don't cover them. I see that ṣé mo pé mo sọ pé you are I clap for you that oh you are very you are doing a wonderful job. Who are those people? I mean, ṣebí ó ṣàmà níbi tẹ́ ti recover ẹ̀. Who are the people? ẹ ṣe properly ẹ jẹ́ ká wọ àwọn tó bá jí mọ́tò yẹn orúkọ wọn kó wà bẹ́ẹ̀ listed their name don't protect the people that do, bad thing their name should be blacklisted not as innocent people àwọn níbí báyìí àwọn criminal àwọn ló ń hack àwọn ni ajaka àwọn ni hackers àwọn ni fraudsters àwọn ni killers àwọn ló níbọn they have all bad things and people still be i mean wọn máa support wọn máa cover wọn mi ò sọ pé support wọn o yes every time lẹ́ẹ̀ma sọ pé you recover car today when they go to court today they recover some car car car car car car car ẹ jẹ́ ká rórúkọ wọn we don't want mouths because a mọ̀ pé yes sílẹ̀ má lè purọ́ but at the same time let us see their àmì o oh, mo ní interest i want to read their name like this tó bá jẹ́ gáràjì ni wọ́n ní mo fẹ́ wo gáràjì wọn báyìí kí n sọ pé the garage is so so and so place i be reading also for nigeria for canada here so that we can believe that it's true okay like me now i don't believe it's true it may be true but let us see the name to confirm orúkọ yẹn gan ni ìtẹ́ ìbá the crime somebody committed is going to be let me tell you stories let me tell you story I don't want to tell story I don't want to tell story whatever téèyàn bá ti ṣe tó bá jí ewúrẹ́ wọ́n sọ pé ewúrẹ́ ló o Toba bá jí aṣọ wọ́n sọ pé o nígbà tí gẹ̀ẹ́kan tó wà ń bẹ̀ tán ló jí nǹkan níbẹ̀ yẹn wọ́n sọ nǹkan táwọn èèyàn bá ṣe do don't cover them don't cover them the people stealing tó bá ti jí mọ́tò mention their name tó bá ti rí cover yẹn àwọn káàdì àkànà káàdì wọ́n dẹ̀ rí cover ẹ fi síbẹ̀ yẹn tẹ́ẹ̀bá dẹ̀ fẹ́ rí tẹ́ẹ̀fẹ́ fi síbẹ̀ náà nobody should tag me sef nobody should tag me that one but tẹ́ẹ̀bá ti fẹ́ fi tẹ́ẹ̀bá ti fẹ́ when you want to expose them expose them with with details full details when I'm exposing people here, I mention them, I call them by name, and I tell the whole world, they must support me, and they may not like it, but I said the truth because one, one, they investigate you up to date. So, but for people to know that you when you are doing things, you you with evidence, they might charge the work well ẹ̀ now. So, ẹ jọ̀ọ́ sà, Mr. Kayode, ẹ pẹ̀lẹ́ sà, ẹ kú iṣẹ́. Ẹ jẹ́ ká mọ̀, èmi ṣe mo ní stress because I'm very sure that the Ijebu people are part of the people. Torí tó bá lọ lóyìnbó àwọn ló ń jalè jù. They want to make it by all means. Ondo state also wà ń bẹ Ondo state mo ti wà mí sọ pé kò sí tribe tí ò jalè o but i'm telling you that nínú Ìjẹ̀bú ó máa wà ń bẹ because wọ́n máa ń fipá wowó gan i'm sorry to say this. i'm sorry to say this. ẹ jẹ́ ká máa rí orúkọ wọn those who stole àwọn tó jí mọ́tò gbé ní Canada yẹn jẹ́ ká rí orúkọ wọn because gbogbo àwọn customer mi pátápátá ni wọ́n padà gbà lọ́wọ́ mi finish ni wọ́n gba gbogbo customer mi ní ọwọ́ mi nígbà tó ń wá i'm very sure let me tell you something wọ́n lè sọ pé wọ́n fẹ́ blackmail títí i know that títí some i mean he up to something ẹni tó máa ti ní tó ní bank ní àwọn àwọn àwọn fake bank tó máa lọ fi gbowó káàkiri all this even gan kí lorúkọ èyí tó jẹ́ tó lòun ṣọlá ilọ àmì àmì family ọjọ́ tí mo kọ́kọ́ rí ẹ̀mí i don't want to talk i'm not in the mood to talk about any idiots but i will talk about them gan because I don't know what they are saying in secret place tó bá sọ̀rọ̀ kan tán ẹ jọ sà tẹ bá ti ń bá wọn ṣe tẹ ń bá wa expose wọn ẹ expose wọn because we do not pay ẹ in today kọ́ni court kìnìkan kìnìkan and the one in Nigeria wọn ra ìkẹsùkú steal ìkẹ kìnìkan fraud kìnìkan ìkìnìkan kìnìkan ẹ Emeka overall kìnìkan kìnìkan ẹ Igoyemi Ugo overall kìnìkan kìnìkan kìnìkan kìnìkan Chinedu overall kìnìkan kìnìkan their name and whatever they stole is by the side with evidence Those one who are stealing from Canada, let us see their face as well. Woman yẹn gbà yẹn, orúkọ yẹn si wa lórí méjì àmbẹ̀ yẹn. Wọ́n máa so let us see the derivatives they are protecting them. What is it? Ẹ mi ò sọ pé ń protect wọn, tẹ bá mú wọn náà tẹ bá bá wọn gbà, it's a good job. But let us see their name the garage wọn bá ti fine ẹ ọdọ àwọn to bá jí mọ́tò kọ garage wọn ó lè má jẹ garage wọn náà máa ti rí ngbà míì àwọn míì máa wà àwọn míì bàtọ́ máa send mọ́tò sáwọn èèyàn tó dẹ̀ pé wọ́n jíjígbé ló gbá bádé ẹlòmíì kẹ̀lẹ̀ jíjígbé náà ni me i let me tell you something i the one i have done before and there is no good result for it that's why i'm not talking about i have thousands of millions of information that are supposed to be passing to the Canada government But I'm not passing it because I'm, um, I see things as uh, somehow they, they are not also favoring me. I mean, they don't favor me because when you are exposing the criminal, criminal go after you. If the government also are not supporting you for it, then you are you are, you are on your own danger. Then your your life you expose yourself to danger because always criminals they are not a friend to people who so, expose them. Kò sí criminal gan, kò sí kékeré So ẹjọ́ Mr. Kayode ẹ bá wa máa expose wọn orúkọ wọn I need their name. Mo need orúkọ wọn. Yes. Ẹni tó commit èyí tó there is a lady ní Canada bí báyìí of recent wọ́n ló fẹ́ ja ó fẹ́ pa according alẹ́ mi according wọ́n dẹ̀ ni wọ́n ti gbé lọ sí court. They said ni o tó fẹ́ poison àwọn Yorùbá àti kiri kan tó bá rí bí báyìí. Wọ́n gbé orúkọ ẹ̀ náà. Orúkọ ẹ̀ wà ń bẹ̀ náà. Àwọn ilé ìkílótẹ̀ kí n borúkọ wọn sí nobody should be even gan àwọn tó tóbi ní àwùjọ tó yẹ pé wọ́n ti accuse wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ọjọ́ tí wọ́n accuse kí lorúkọ wọ́n accuse má jẹ́ mẹ́ṣọ́ orúkọ of recent he came out and debunk it that it's not real it's not never nothing like that no federal government o wọn wọn ṣe kí ni wọn invest sínú kí ni wọn so so wọn invest wọn wá láti debunk ẹ wọn sọ pé òkè ọ̀rọ̀ yẹn tó kékeré because ó ń déwájú ó ń dẹjọ́ tó bá ti mú àwọn eléyìí tó bá ti mú gáràjì wọn let us see ẹ jẹ́ ká rí orúkọ wọn even gbogbo káàbọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yẹn let me show you bẹ́ẹ̀ ṣe máa ń ṣe EFCC kìíní let me bring it out bẹ́ẹ̀ ṣe máa ń ṣe you you always put the something by the side ni anybody máa ẹjọ́ tẹ bá ti wá síbí ìbáyé má máa sọ pé kásán sísá kásán sísá ẹjọ́ ẹ torí ọlọ́run tẹ́ ti wá tẹ́ ti wọlé ẹ má máa sọ pé kásan síta ẹ torí Ọlọ́run nobody must disturb me for kásan síta ẹ ṣe tẹ́ bá kàn ti wọlé you can comment that yín ṣe kásan síta náà máa sọ káàkiri ẹ má máa tó má ti bẹ̀yìn káàkiri tó máa ń bẹ̀yìn láti ṣe burúkú yẹn don't disturb me i know it don't disturb me and if you are just fake person tó bá bẹ̀rẹ̀ sí sọ máa rán àwọn india wá ẹ̀yin ọmọ olè yẹn kẹjẹ kó rí àyín kó pé you send some media to come and be commenting on that ẹ̀yin ẹ̀yin lẹ́ẹ̀ máa wà ń bẹ̀ kì í ṣe pé india yẹn kọ́ so gbogbo yín tẹ́ máa hàkì yẹn mọ́tò máa pa yín dànù gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí platform mi tó jẹ́ pé you are just on Facebook to act ma sọ pé you don't know anything you are a fool you are a kìnìkan kìnìkan I don't mind I don't worry okay so ẹ máa fly tí yọrí pé gbóyún tẹ́ ń fly ní fly kí anyhow yẹn ẹ máa ẹ máa ẹ máa ẹ máa fly wọnú very soon I bet you ẹ máa fly wọnú. tán bá ti wọ́n máa ní wọ́n rí ẹnìkan tó jalè ẹni tó jalè ní nàìjíríà tó jalè ní ti àwọn àwọn ti nàìjíríà tó jalè Ikochukwu o àti àwọn ẹ Muhammed kìnìkan kìnìkan ẹ kìnìkan kìnìkan Aliyu ẹ kìnìkan kìnìkan Igbádá ẹ máa gbogbo yẹn síbẹ̀ tó bá ti di pé wọ́n ìyàwó eléyìí àwọn tẹ́lẹ̀ tí mo sọ yìí ọmọ Yíbò máa wà ń bẹ̀ náà ọmọ Ìjẹ̀bú máa wà ń bẹ̀ jẹ́ ká máa rórúkọ wọn. ẹ jẹ́ ká rórúkọ wọn. sin is believing gbogbo ọjọ́ ta ti ń sọ̀rọ̀ pé àwọn iléeṣẹ́ báyìí wọ́n ṣe lè fún wa tó bá ti release account wa síbẹ̀ ṣé rí pé a máa bínú ni àá bínú náà ṣàbínú ni àá bínú náà kọ́ mi. ní nàìjíríà gbogbo àwọn èèyàn máa sọ pé wọ́n ṣe wọ́n hack they be coming out to say bad bad thing like this in broad daylight ọ̀tọ̀ ni wọ́n máa yìnbọn lórí láìṣà kò sí kọ̀ọ̀kan tọ́lọ́pàá máa ṣe sí anyway kò sí tó kàn mí. I'm not going to put my mouth in something it's honestly speaking I have a lot of I don the Facebook is not fetching me money and uh, we have taken it like that with the problem so. I'm not going to put my mouth in so many things. And I'm not going to sort anything for anybody. Lord will get para in On the EFCC handover 53 stolen vehicle, and that's 1,187, $80,000. I mean, 180 eighty thousand three hundred to Canadian police. to Canadian police ṣé Niger Canadian police in Nigeria or in this Canada mo orúkọ àwọn tó jí mọ́tò yẹn ẹ ṣiṣẹ́ gan o Canada government àmì ìkànnì àmì EFCC ṣé ti Nigeria ṣé ti Canada nìkan ni wọ́n jí wọn ò jí mọ́tò lamẹ́ríkà wọ́n jí stupid and bastard mọ́tò ní Amẹ́ríkà ẹ Koko Zaria ẹ̀sìn ń jẹ́ ṣebí gbogbo ìtàn fi ṣe yá sí àgà fún yẹn ṣé wọ́n mọ̀ tí ń jẹ́ àbí tú wọn ti tú mọ̀ tí ṣọtí tán ní kó lọ mú wá yẹn ṣé wọn ò ní fún tó bá dọ̀dà wọn ò ní fún ni wọn ò ní fi sílẹ̀ lọ́jọ́ Monday ṣé ẹ̀wọ̀n nìyẹn ṣe ń tó ẹ̀ kán fi sí kán sọ pé kò sí béèlì fún ẹ̀ ń tó ẹ̀ kán sọ fún pé kò sí béèlì kán sọ pé Koko Zaria ò kò sí béèlì o ẹ̀ mọ èèyàn tí Koko Zaria ti pani ìṣẹ́ Koko Zaria ẹ̀sìn jẹ́ mórí náà wọ́n máa fún bẹ́ẹ̀ kí ni wọ́n fún bẹ́ẹ̀lì fún Koko Zaria wà àwọn tí wọ́n bẹ̀ tí wọ́n ní kó lọ tó ló ń bísí ti South Africa ń tá rẹ̀ǹtì lé sílẹ̀ náà tó pa bàbá ọmọ mi wọ́n wà níbẹ̀ náà mo olórí burúkú ṣe wọ́n kàn fi yẹn for people just to be happy pé kò ṣe yẹn gbé it's coming out when tó bá ti jáde sí they are going to give him money they will give him promotion wọ́n kàn fi yẹn ṣe kẹ́ ba lè máa gbé kiri ee wọ́n ti ṣe kiri kan they are not doing anything wọ́n sọ pé wọ́n ṣe nǹkan kan fún wọ́n máa fún lówó tó bá tún dé ni the other ti bí tó dé ń jọ sí kó ṣe pé wọ́n fún lówó lówó sí nígbà tó dé náà wọ́n ra mọ́tò ń ṣe kéèkì fún wọ́n dẹ̀ máa ṣe kiri kí wọ́n ń sọ. so if they hand over me can I, that's good job ẹjọ́ ẹ torí ọlọ́run ẹ̀yin celebrate ẹjọ́ excuse me ẹ má bínú ẹ má bínú mi hate yín but mo ẹ tún excuse me ẹjọ́ you are too evil please excuse me don't suggest yourself to me it's not by force i'm not going to comment on you and i'm not begging you to comment on my platform to come here you are hacker you are evil okay so even gan tí n bá make yàtọ̀ sí pé wọ́n fún mi ní star lórí bíbá star yẹn mo lè end star yẹn tó bá di end of the month o even gan tó bá ẹ̀ǹdí sàgán sìn ó pọ́ sí wọn kì í release artist star àti star Mark Zuckerberg release àmọ́ tí mọ gbogbo nǹkan to fẹ́ ṣe ṣó ti yé so Maxuba Zuckerberg ò release owó except to bá lọ open i mean to bá lọ open company kankan bẹ́ẹ̀ do you understand so i'm not bothered about your crowd yẹn ẹ lè máa make noise kẹ máa make kẹ máa jam talk kẹ máa make ego tí ò ṣẹlẹ̀ síra yín ṣó ti yé yín mẹ́yẹn your but you have no meaning so gbogbo ariwo tẹ máa kọ̀ pa wọn kọ̀ máa control crowd fún yín ni kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ lórí ẹ̀ lẹ́yìn náà lẹ́yìn àdúgbò ariwo ló kù kò sí nǹkan kan EFCC, who are the people listed àwọn tó bá ti jalè gbàyẹn náà tán sọ pé we are going to give the Nigeria a eh, fraud now they are going to go for I mean death penalty and eh, kí wọ́n tún sọ eh, àwọn tó bá ti kí wọ́n tún sọ náà ehm, wọ́n sọ kankan irọ́ náà ni wọn ò sọ tó wọn ò ní ṣe ẹ fún wa ní orúkọ wọn EFCC we need the name of those people the garage tẹ̀tìrí àwọn mọ́tò yẹn àwọn stolen vehicle Canada stolen vehicle and I'm very sure it's not Canada alone that Nigeria is tó fi ń jí mọ́tò gbé wọ́n jí mọ́tò gbé káàkiri all over the world káàdẹ̀ mọ́rú mọ́tò kan tó ń jí gbé ìgbà tó ń wá nígbà yẹn tó wá ra mọ́tò lọ́wọ́ mi gbogbo ibì kan máa rán mi lọ báyìí bí òtè bí ìsùgọ́mù báyìí ni because I never think that wọ́n ṣe ra wọn pé àwọn jẹ́ nǹkan kan bàbàrà yín pé wọ́n lè jalè mi ò rò náà I never mi ò rò because èmi ò kí ń ṣe olè mi ò rò pé láyé wọn pé irú wọn yẹn wọn lè jalè do you understand To bá ti réyàn tó sọ pé òkè personality ń báyìí ni òkìní kan ni o mi ò bìlì pé ó lè jalè láyé so táwọn èèyàn bá wá jalè tó play gbogbo géèmù orí burúkú yẹn tá a bá jọ bí ṣùgbọ́n mò lójú nítorí pé àwọn ò jalè ni tó bá pé a jalè tó bá pé ó lè ní wa máa máa wò pé Okay, o tẹ́ni gbọ́dọ̀ bá ó dé gan máa sọ pé ó lè ní so ọ̀hún ti tó bá parí géèmù ẹ̀ tó bá dẹ̀ tó bá tó tó tó lọ ẹ jẹ́ ká morúkọ wọn don't give respect to bullshit i'm very sure woman yẹn gan wọ́n máa ká mọ́tò tó bá wọnú gáràjì dáadáa a lot of àwọn At tí at àtàwọn tó jọjọ ṣiṣẹ́ because ó lè ní wọ́n ó lè ní wọ́n náà àti kéwọ̀n wọ́n jọjọ ṣiṣẹ́ ń gbà yẹn náà ni mi ò wá lè sọ bóyá kéwọ̀n lọ́wọ́ náà ẹ̀bẹ̀ mọ́ mọ́ pé àwọn kan wà nínú olóyin tó jọjọ tó jọjọ wọ́n wọ́n wọ́n ẹbí tẹ ẹbẹ́ tó bá ti rí gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn let us see ẹ jẹ́ ká rí wọn Jermaine ẹ ṣiṣẹ́ gidi o tẹ bá dẹ̀ ti rí gbogbo kìnìyàn ẹ jẹ́ kó rí ti nàìjíríà kó jẹ́ pé ta àmọ́ta amẹ́ríkà náà kẹ post ẹ̀ náà ẹ post amẹ́ríkà ẹ má post canada nìkan kí ni canada ṣe fún yín ṣé wọ́n help yín ni. ìgbà tá a gbé tí mo gbé ó níye ọjọ́ tí mo gba mo lọ bí iṣẹ́ níjọ́ kó mo gba information pé àwọn africa kì í ṣe africa nìkan àwọn ìlú tó máa ń jí mọ́tò gbé ọmọ ìlú yìí náà máa ń jí mọ́tò gbé tó máa kó láì pẹ̀lú àwọn ọmọ other country tó máa máa jí mọ́tò gbé but àwọn tó máa ń ṣe jù Lebanon India bẹ́ẹ̀ ni mo sọ fún yín read my lips Lebanon India àti ìlú wo nínú Nigeria Congo Cameroon Ghana àwọn ìlú tó ń jalè tó máa ń jí mọ́tò kó ni mo sọ yẹn they are looking for palliative who is going to live who is looking for palliative palliative go. nobody should talk about nonsense here go you go to the platform there anybody má sọ̀rọ̀ palliative lórí platform ẹ bá fẹ́ ṣọ́nkú nobody should talk about palliative here go to the platform ẹ mọ̀ àwọn platform to rain, dada. dáadáa àwọn kákọ̀sí nobody kò sẹ́ni tó lè fi gbemoralize kó fi kómi kómi kómi kómi lómi ọbẹ̀ jẹ́mọ̀ on this social media Koko Jabele ni kálukú ló máa ṣe tiẹ̀ i'm telling you tí ẹ bá sọ pé mi ò nice ẹ tó bá sọ fún mi pé mi ò nice wàá sọ niceness sí wọ nice sẹ́mi kémi tó nice sí wọ life is give and take simple as that èyí tí mo ti ṣe story for the god nobody must gbé mi mọ́ra kò sọ bọ̀ kọ̀ọ̀kan oúnjẹ ọ̀ndọ̀rìn i can't give my time my pain to any bullshit person do you want me to be posting àwọn nǹkan tí mo ti fún àwọn èèyàn wọ́n bá fún wọn tán máa fojú ẹ̀ I give giving nobody read my lips I give giving nobody my things wo kó kó kí omi pọ̀ nílé àfi tẹ́ pé Maybe somebody said, okay, oh, the government wants me to represent some people and be giving them, working on behalf of, of for them, oh, for me to work, for me to help some people. kódà pé wọ́n ń fún mi lá location ó ń jáde látọ̀dọ̀ but now I go and work or somebody give me money i get money i swear i work and then I'll be giving it to olórí burúkú olóṣì go àtàwọn olè àwọn fraud go ẹyẹ mọ nobody must do that to me here ó ti yẹ yín mẹ́yẹ̀ mi ò kò fẹ́ trọ́bù ara mi tí bá ti rí yín tẹ́ bá wá sọ́dà platform mi tí ọmọ india kan tó lọ gbé kiri kan tó wá gbé síbẹ̀ ẹ̀yin alájàalẹ̀ group gbogbo yín tẹ́ ń ṣe bó mọ̀ gbogbo ẹ̀yin celebrate yẹn tẹ́ ń ṣe orí burúkú yẹn lẹ́ máa ń ṣe majority of it torí bẹ́ẹ̀ get out of my platform i'm not your i'm not poor for you kó sì kó lórí platform mi mo ò kó yín jẹ facebook wo kò sówó tẹ̀ lè gbà kò sí crowd tẹ̀ lè ní you get nothing penny ò lè rí gbà tó àjàjà kó let me tell you let me just tell you tongue wọn sọ fún mi o oh, let me just bail you tán that you know the meaning let me just give it to you let me give you the information do you know what now Nigeria America want to not America United Nations want to they want to have um, they want to know everybody in Nigeria because Nigeria is very rough country yes a lot of people a lot of that you know there is no one more sense on Nigeria one more yeti ẹjẹ a lot of people don't know fake things you are full of fake do you understand so now wọ́n ṣe ẹ eh, eh, ti fún yín ní monetization i mean wọ́n ti monetize page yín for you Nigeria now wọ́n máa fún yín ní crowd dáadáa in fact wọ́n á fún yín crowd ṣó ti yé àwa ń sìn wọ́n ṣe àwà ní kò ṣe ẹ má wò pé bóyá ṣe ni wọ́n ń ṣe burúkú fáwa o wọ́n ṣe burúkú fún wa o ó ti yé tó bá lè jẹ́ burúkú làwọn èèyàn náà dẹ̀ ṣe let me tell you ọlọ́run máa sọ di rere fún wa ṣètìyé bọ̀ tí wọ́n tí mò ń sọ fún yín lélẹ̀ tẹ́ bá ti gbowó yẹn tó máa jẹ́ kó wà ń bẹ̀ fún yín ṣé ẹ̀mọ́ pé máa fẹ́ gbowó yẹn ó bá máa iga ibi iga tó collect the money wọ́n ẹ̀ mọ̀ nǹkan tẹ̀dẹ̀ máa ṣe tó máa ti ṣe tán báyìí wọ́n á ní kó gbé gbogbo àìdí ẹ̀ wá ò ń gbọ́ wọ́n á máa gbogbo gbogbo àìdí ẹ̀ ló máa náà máa béèrè fún àwa tá àti ẹ̀kúrọ̀ gan gbogbo àìdí oríṣiríṣi kan ni wọ́n ń ẹnu ọjọ́ mẹ́ta ìgbọ̀n mo tún sọ pé wo kán kó ṣì lọ tí wọ́n bá fẹ́ release kan ṣe wọ́n máa béèrè tax ẹ̀ iye tó ń tax tó ń sọ nílùú gbogbo nǹkan náà máa béèrè lọ́wọ́ ẹ owó ẹ̀ dẹ̀ máa wà mẹ́ tó bá dẹ̀ fi sílẹ̀ wọn ò ní release owó ẹ fún ẹ àwa tá a wà níbi tó ti ṣe lélẹ́yìí ní Canada mi báyìí àti America they are almost the same thing so tó bá wà lórí ọ̀rọ̀ yẹn issue yẹn ń sìn and it's come eh, tó bá ti parí yẹn ó tún máa wá torí gbogbo yẹn máa tún dà lọ sórí YouTube YouTube náà máa tún ṣe tiẹ̀ tó bá ti yá kódà àwọn ti China gan máa ṣe tiwọn tó bá ti yá so just wait ṣùgbọ́n continue to to me láti máa kẹ́ máa ṣe fake ayé bẹ́ẹ̀ kẹ́ máa ṣe fake life kẹ́ máa ní ẹ̀ṣẹ̀ pàápàá kẹ́ máa wò pé a máa flag ni look at you ìkan jáde lánàá ó sọ pé ákà làwọn you are ákà àbí ákà nìyí gbogbo yín tẹ máa hack èèyàn yẹn náà they will know all of you do you know the people who hack the work of hackers terrorists are part of hackers àwọn terrorists tó máa hack You know, if you come out and you are boasting that you are hackers and you are doing even if you are not saying it, people know when you log into people's accounts. The Facebook knows, the Google, everything. ṣó ti yẹyin bẹ́yẹn kò ń ṣe ayé tẹ́ ń gbé nàìjíríà yẹn ni ayé ti advance yẹn lọ you don't know anything ẹ ṣì máa ṣe bí olórí burúkú ẹni tó máa sunkún tó máa sunkún ìkorò ó wà nínú yín bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ máa ṣe bí olórí burúkú we have crowd tá bá ti ní ní crowd okay sọ fún mi crowd that ti níyẹn nǹkan tẹ́ ti fi mú just send me the your crowd what you have used that crowd to achieve ọ̀rọ̀ tẹ́ ṣe kò ń you just fighting go and check other country check other people Me, ò sọ pé other people are not fighting o but go and check them the way you are mad you are crazy up, up and down now ẹ máa tún pa ẹnìkan máa pàpàrọ̀ justice o justice o go and check it other country ṣe ṣe nìyẹn ẹ̀yin olóyè bukú ṣé bóyá other country ṣe ṣe nìyẹn there nothing like that So at that when I see things, they would argue me what they want me to talk about this. Let me tell you, I want to vacate. Kì í ṣe pé o kúrò media o. I won't talk about anything. Tó o bá gbéyàn wá pé come and say hello baby you are fine. Mo ti máa ṣe pè fún ẹ, mọ́tò ló máa pa ẹ́. Ìbọn náà máa fi pa ẹ́ dànù. Ọ̀tá àṣìta ìbọn máa bà ẹ́. You don't do that to me, I don't need to tell you. If I'm looking at you, tó bá to tell off. tẹ lọ́ọ̀fù síbẹ̀ tí n bá kàn rí pé o kàn fẹ́ mẹ̀sà o fẹ́ mẹ̀sà rẹ̀ up ni. I, I'm just saying what to you and it happened to you àwọn tó bẹ̀rẹ̀ ṣe ọkọ lọ kú dànù lórí burúkú ẹ ṣì yọ̀ lónìí ẹ̀yin jẹ́ máa sunkún very soon. Eh, palliative they don't need to give you any palliative palliative òṣìwò which palliative go and work jọ let me tell you now i'm trying to you see I mo tí tó bá tó bá wù mí sìn má lọ ṣe uber tó bá wù mí máa lọ ṣe kí lórí instacart tó bá wù mí máa lọ ṣe kíní ṣó ti yé coins gan-an fún mi bẹ́ẹ̀ i'm making something kó sì lọ́kẹ́ lọ ṣiṣẹ́ jọ palliative palliative nobody's come around under my platform here o you know the places you normally go nobody's come around no you know the meaning around tom and complain and be sending some messages and gbé mi mọ́ra i cannot give anybody my money if i have it and moreover i'm not i don't have any money now i live in credit and let me tell you when somebody is living in credit credit owó tó bá yá tó fi ṣòwò gan owó ẹ̀kọ́ ni kò ṣe é fi tọrẹ owó tẹ bá jí ṣó ti yẹ yín báyà bówó nàìjíríà tán bá ẹ̀ ń bẹ́ sùn wọ́n lè máa ṣe palliative kẹ́nìkan máa kówó jáde owó tó bá kó pamọ́ tó jówó jíjí ṣó ti yé ẹ̀ ẹ̀ rẹ̀ mọ̀ yálà ìyá yín àwọn bàbá là bàbá yín kì í ṣe mi ò gbọ́ àgbàlagbà o ọmọ yìí tí mo mí pé ó mọ àwọn tó lè lọ bá do you understand you know people you can go and ìwọ ọmọ bí tó o lè lọ bá tí bá preach fún yín mo gbàdúrà fún mi ìgbà offering and tithe mi ò jẹ́ anybody lówó so ẹ park well ó ti yẹn yín ẹ park well ah jojo sí you don't like her they giving you seven hundred they giving you five hundred let me tell you lè mí tó bá yá ẹ máa padà wá seven hundred yẹn ó máa dàbí á dàbí seventy nọtì lójú yín ó ti yẹ yín you come back nígbà tí tọrọ ìṣòro ẹ bàbá yín to see for the assistant and that ma béèrè fún advice and i won't answer you i bet you i'll give you my money money call money ni tí bá sọ pé follow my page now Maxuba still ni ó stand still ó dúró ó dúró ni lórí ọ̀rọ̀ yẹn you don't know ó sọ fún wa wọ́n fi wọ̀n mí báyìí pé ó ti kọ́kọ́rẹ́ ó ti ti facebook pa facebook is lock you hackers that you are you are you you you you you, you divert people's at i mean you divert people crowd you divert people's money you divert people's a lot of things you hacking and you are boasting of it taking the law for granted you now ọwọ́ ìjọba yín ò ní ka yín wọ́n ṣe ń gbé yín lọ́wọ́ lẹ́ máa máa bọ òrùka sí another one ṣọwọ́ ìjọba ó yá máa ka yín àgbáyé ó máa ka yín everybody yeah when you are don qualify for something now yóò lè gbà ọwọ́ àgbáyé máa ka yín gbogbo yín ló máa mú ìwọ tó hàn tí ìmú tó ìjalè kan tó lè pé wọn ò mú ẹ wọn ì máa mú ẹ you are killing you sin you think you are not going to be caught you are going to be caught you are you you are own shame nonsense things o rò pé o máa go scot free no sinner will go unpunished And then some of you now we just go for people. Yeah, be showing there. We just say this for because we don't want her to have money. What money? Mi lè fowó mi fún ọmọ Nàìjíríà. Mi ṣe dúpẹ́ me ṣe charity Me by me, they open charity. I want to know what ń ṣe charity. I want you go to the charity to know tó lówó yẹn gan. Nígbà yẹn bóyá káàkiri wọn àwọn gan òṣìṣẹ́ wọn ń lajú sí ni tó o bá ṣiṣẹ́ wọn ní invest sórí ẹ̀. Màmá mi òṣìṣẹ́ òṣìṣẹ́ fún mi. O dìbò fún mi ìṣẹ̀lẹ́ṣọ̀n. Kò ṣe boy bóyá mo jẹ́ Me, Mi ra òyà mi ìrajà lọ́wọ́ ẹ̀ tí mi ò san wàá máa sọ pé eh, you are expecting something from me because of fifty tí ẹ bá wà mí báyìí ẹ máa sọ pé i just cover like this what you are doing to me is making me to ó jẹ́ kí n júwe ni pé tí bá tiẹ̀ lówó yẹn kó máa ṣàn báyìí nínú ilé kó máa ṣàn láyé mi ẹ́ mi lè mi kàn lè réyàn lórí mídíà kí n kàn wọ pé send account number ẹ yeah tí bá tún fẹ́ try èèyàn gbà mí gan pápá of recent màá kàn sọ pé send your account number mo máa mọ bó ṣe máa ṣe at the end of everything but i'm not giving anybody my money owó wo ni ibo ló ti ń ṣàn ibo ló ti ń ṣàn mo lọ síbi ilé mo ń lọ káàkiri ilé lásán ibi tí mo on gbé nìkan òun ló ìṣìpù jù níbi mo ní kind of little taste tí mo ṣì ní tí mo lè sọ pé bóyá mo like i don't like your salary. gbogbo ilé tó máa ti ní cockroach tó máa ní ìdùn tó máa ti ní gbogbo kinní ilé wọn bí ojú ẹ máa wà nàìjíríà ìsanwó ilé mi ń scott ni èmi máa gbé nínú ghetto bẹ́ẹ̀ náà lè máa ní fóònù tó lẹ́ máa ma ṣe ṣáàrí tẹ́ máa ma ṣe ṣò náà máa ma ṣòṣì bí ẹran níwò mẹ́jọ ẹjọ́ ọlọ́run mi ò ráyè orí burúkú honestly speaking ìgbà míì báyìí lẹ́ máa ti máa wo gbogbo media báyìí irritate mi ni pẹ̀lú gbogbo crowd yìí kí lẹ́ impression wò lẹ́ ń create that you are big you are, you are well known you are known for nonsense you are known for crazy things you are known for mental problems, you are known for gbèrè níyí kì í ṣe gbogbo yín ṣáá àtọ́dún tí mo ti ṣe iṣẹ́ lórí mídíà tí mi gbowó mi ìwà mi ìgí mi mi bá slide náà tí má lọ ṣiṣẹ́ mi tí mo lọ ṣiṣẹ́ mi gangan mo mọ nǹkan tí bí ò pọ̀ mo ṣáà máa rí nǹkan kan ẹ máa jókòó síbi bẹ́ẹ̀ kẹ́ máa rèèyàn jẹ́ ni àwọn olórí burúkú gbogbo àwọn tẹ́ máa máa fọ́lù wọn sọ fún yín pé ó ti owó wà lọ́wọ́ ẹ lọ́ba ẹ lọ́ máa owó lọ́wọ́ ẹ tó bá tọwọ́ lọ́wọ́ mi mọ́tò máa pa ẹ́ tó bá tọwọ́ lọ́wọ́ mi máa ṣe kú òní pẹ́ kú má tọwọ́ lọ́wọ́ mi kí ló fẹ́ máa tọrọ owó lọ́wọ́ mi fún wọ́n ti kí ló ṣe fún mi bíi fébọ̀ ṣé píṣọ̀ mi wà lórí pláfọ̀mù ẹni ṣó speak fún mi ni ṣó support mi ni ṣó gbàdúrà fún mi ni ṣó ràn mí lọ́wọ́ ni ṣó tọmọ mi ni ẹbí gan ò lè béèrè owó kankan lọ́wọ́ mi nobody gone are the days kò I mean gone are the days kò sí anybody tó lè jẹ́ n sọ fún ẹ kò sí ẹni bàbá lẹ́yìn tí mo sọ ni nobody tí mo sọ kò sí Jupiter tó lè béèrè owó lọ́wọ́ mi I'll give my mom only one tí mo lè tó bá béèrè béèrè owó lọ́wọ́ mi tí n bá ní màá dẹ̀ mú fún ọmọ mi nìkan tán ọmọ mi àti sarah mi ó ti tó kò sí read my lips To bá lò kí lórí ẹ kó fọ́ sí títì mi lè fún ẹ. ohun tẹ bá gbowó lọ́wọ́ èèyàn tàwọn tó ń jalè ẹ lọ bá wọn náà àwọn tẹ máa ń support ẹ máa lọ ṣe ọmọdé nìkan ẹ máa máa gbowó lọ́wọ́ somebody will go dey you are working for somebody and then we go i will pay your salary i will be paying salary for that person orí yín burú ni ẹ̀yin nìkan náà ní hackers ìṣòro téèyàn ní all of you you are part of it ẹ máa ṣe tẹ́ máa lẹ́fẹ̀ẹ́ toro. owó ẹ eh, ẹ eh, Tinubu is working ẹnìkan ti sáré gbé sí Tinubu is working o tí Tinubu bá working tí wọn bá working nǹkan kí ló kàn mí i'm not in Nigeria mo work for for Canada system bi i work out busy doing good although mo thank God o because what they did to me it may be worse than that if i if if i if i'm not doing good i mean working for the system for free like that I work for this system free of charge mo ti fún àwọn information two days mo dé níbi iṣẹ́ wọ́n sọ pé wọ́n ń kó mọ́tò láti Canada bíbá lọ sí Nàìjíríà àti Africa àti other country àná kò ṣe mọ́tò kéékèèké bbb cars bí mo ṣe sọ lórí mídíà báyìí wọ́n ṣiṣẹ́ ní ọjọ́ kejì that day was holiday Be your bí ọjọ́ ọdún léyà kọ́ ni nígbà yẹn àbọ̀dún ìkúrọ̀ so holiday wà bíbà gbé ọjọ́ kan ọdẹ ọdẹ kan ṣáà wà ní ọjọ́ yẹn lọ́jọ́ yẹn wọ́n lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n recover moto àwọn mọ́tò ńláńlá kì í ṣe mọ́tò kéékèèké kò sí moto two thousand and eighteen nineteen bẹ́ẹ̀ àwọn mọ́tò tó jẹ́ wípé àwọn pp cars tó máa tà ní one eighty thousand tọ́nà gbà yẹn náà èyí tọ́nà àwọn náà àwọn tó gbà wọn gbà yẹn náà èyí táwọn náà ò bá ní mú bẹ́ẹ̀ náà owó tán bá rìkọ́bà náà kì í ṣe gbogbo ẹ̀ náà ló máa ń kó sílẹ̀. mọ́tò americans ni wọ́n discover lọ́jọ́ yẹn more than àwọn mọ́tò ńláńlá ni àwọn truck àwọn bíi kí lorúkọ mọ́tò yìí ram àwọn mọ́tò ram àwọn mọ́tò ńláńlá tó expensive àwọn mọ́tò bíkàṣá tó mi ò less than hundred ètò kéré jùlẹ̀ máa rí bíi seventy thousand dollar ni wọ́n recover Coach Africa, áfíríkà nìkan ni wọ́n ń kó lọ ìmí wọ́n ń kó lọ lebanon ìmí wọ́n kó lọ sí many country ni wọ́n ń ṣì pẹ̀ lọ there was a time tẹ́nìkan tó kà sí mi lọ́wọ́ ń bìbà jìlá náà ni mi ò kí ń ṣọlẹ ní mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ torí ẹ̀mí I don't want to even talk again because even talking exposing them to the whole world if the government also are not supporting us it's not I I see it now it's not it's not it's, it's not it's not safe for me okay uh-huh. so because criminal are always criminal and they have no label and they are they are they are mean I'm robber ò kì í ṣeré torí ọ̀nà ṣe ń and those of you also who have gun now that you are killing people if you have it now drop it okay if you are listening to me now if you have a gun and you know because people who have gone some of you not because you even want to protect yourself you are not protecting yourself for people who want to attack you you bought the gun to harm people than to kill people just to cause trouble to cause damages and to cause havoc in some people family okay i'm telling you now and i'm pleading to you that you stop it drop your gun drop it now because if it too if you, you use it if you are under my platform and you listen to this if you try to use it again on innocent people you are not going to go score free ìbọn náà ni wọ́n máa fi pa ẹ́ kò lẹ̀ ní pẹ́ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ò ní escape any operation tó bá fìbọn ṣe from now go and write it down gbogbo operation tó bá lọ fìbọn ṣe for now the law you are not going to escape it if you are not a police if you are not a soldier that go to war if you are not a, eh, um, those who are who have right do you understand do have right to use it okay uh-huh. you are just going around you bought you got it to destroy people if you don't drop it you are going to be killed by the gun kò ní pẹ́ mọ́ so drop your gun all of you majority of you lẹ máa ṣe nǹkan burúkú burúkú apààyàn tó ń górí èèyàn wà nínú yín babaláwo wà nínú yín ẹ má máa ṣe fìyà fìyà fìyà fìyà fìyà lórí social media ẹ má máa go around ẹ lè bí you can talk to anybody anyhow you can play on people's intelligence you can call people anyhow tó bá ní ṣẹ̀kùn ló máa pa yín máa ní kò lè pa yín ẹ kàn sí yọ̀ ni please don't come around me àtọ́yẹ mi ò fẹ́ comment sórí failure mi ò dẹ̀ fẹ́ bẹ́ anybody tí ò bá ṣe pé for now I don't I'm not fighting with I'm not fighting with um, any celebrity okay they deal with me but I'm not making friend with them so tó bá possible ẹ̀jọ̀ ẹ̀ anybody ni mo sọ kò ṣe pé bóyá anybody ṣẹ̀ mí but nísìnyí kọ́kọ́ excuse me torí òye tó bá ti kára àwò máa ń kára ẹ̀dẹ́. I don't just want everybody to just, just be on your lane now because let me tell you, maybe you don't know what is happening around you. The whole world, the ara ìgboro àgbáyé Congo, go. Let me just tell you, you are just shouting as if Nigeria is the only one that is having problem. The whole world is facing problem. The whole wide world, they are facing a lot of problems, a lot of challenges is going on. They, that's what I'm telling you. The rich also cry. A lot of things is happening. Okay? So, and I want dẹ̀ tún tẹ́ ẹ̀ bá mọ̀ nǹkan just shut up. Okay? Kẹ́ má bàa because some of you bẹ́ẹ̀ ṣe wà yẹn you be track èwo tiẹ̀ ní ma ẹ̀ bá sapamọ́ sí wo ilẹ̀ wọ́n máa track yín okay. Mm-hmm. ìgboro rẹ́rìn náà wọ́n ń gbébọn wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ ẹ̀yìn ẹ̀ máa ṣe farafara tí wọ́n bá ti ní wọ́n gbébọn wọ́n pààyàn nílùú kan a máa sọ pé wọ́n máa ṣe bíi pé bóyá kò jẹ́ kò sí ìlú tó ń pa èèyàn tó ń pa èèyàn lójoojúmọ́ tó nàìjíríà ṣé ìtàn máa gé lórí bọ́n ṣe bí ọmọ kékeré ń pa èèyàn ṣe bá tẹ̀ máa gbẹ́ pàwọn ìlú kan wá lọ yìnbọn nǹkan kan ṣẹlẹ̀ bọ̀tọ̀ ọmọ kékeré bá lọ dún bẹ́yàn á bá gbé gẹ́fìnà má pààyàn wọ́n dẹ̀ máa ṣe fìràfìrà gbogbo yín majority of you ẹ̀dẹ̀ ti pààyàn ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín ẹ̀ tó máa ṣakọ wọ́n tún command crowd fi àwọn ilẹ̀ eré ìsìn ẹ̀ àwọn áàkà kan gbogbo àwọn áàkà sí yẹn gbogbo ilẹ̀ máa ṣánkú gbogbo ẹ̀yin tẹ áàkà àjàjà ẹ̀yin tẹ bá áàkà àkáǹtì tèmi ẹ máa ṣánkú tí ò bá ti ń ṣe government government have right to do something if they believe maybe they just want me to be quiet about something they can do something by if but if they are not government if government is not on my case on the Facebook if ordinary person kan to bá page me, ọlọ́run máa ṣorí ẹ̀ máa pàtà ikú burúkú ló máa kú kò dẹ̀ ní pẹ́ mọ́ ikú oró ló máa kú ikú ìyà ló máa kú so but to bá ṣe wà yẹn ṣé o pé mi ò wọ́rì kó má tó bá pọ̀ bẹ́ẹ̀ yẹn kò ní pé kí n má sọ̀rọ̀ tí ò bá dẹ̀ pọ̀ kò ní pé má but I'm telling you so torí ẹ̀ tó bá ti ń ṣe nǹkan burúkú jọ excuse me ẹnìkan àmúyàn á ṣe báyìí má wù ẹ báyìí because wọ́n fẹ́ wọ́n gbé picture wọ́n fẹ́ kó kó tẹ love and like tó bá ti tẹ wọ́n máa wù ẹ báyìí who are you wọ́n náà tó dókè mí nínú wọn èmi nínú wọn èmi nínú gbogbo àwọn olórí burúkú yẹn kó tó di pé wọ́n jalè kó tó di pé àwọn ẹlòmíì àwọn politician kówó sọ́wọ́ sọ́wọ́ ẹlòmíì tí àwọn míì tó ń lọkọ sílé tó ń lọ sìn pẹ̀lú àwọn politician ṣé ti yé wá kó wọn owó sọ́wọ́ wọn olórí burúkú ni wọ́n tó bá rí wọn their stories tẹ̀tì wọ́n máa ń ṣe bíi pé alára ni wọ́n máa ń ṣe bíi pé àwọn làwọn láyé àwọn làwọn dá Facebook lẹ́wọ̀n rẹ̀ ní brain they have nothing but gbogbo brain tó wà lórí wọn tó bá lọ school tán olè náà máa jà tó bá ṣe tán ní school olè náà máa jà tó bá jalè wọn ṣaṣẹ́ wọn pààyàn so kí láǹfààní orógbó yín sábà tẹ́lẹ̀ òláwẹ́ ajẹ́ okòrò ẹ kó sì lọ. kì í ṣàwọn àgbàlagbà o tó bá dẹ̀ tó ní bá sọ pé kí mi ò fẹ́ rí politician àbí mi ò fẹ́ rí èèyàn kan ṣe bí eh, I will choose my friend I'll choose whoever I like. If I put people there and they are not putting love, what is your business about that? Wọ́n á jókòó síbẹ̀. They be looking for people down for. Bó ṣe máa fọ̀ náà máa wá. Olùlòṣì olórí burúkú wọn. Àwọn Yorùbá yẹn ni. O ò ní rí Haúsá ń bí. Tó nísìnyí báyìí wọ́n tún lọ gbé picture àwọn Indian. Wọ́n máa láwọn Indian kan ni. Kì í ṣe ni mo mọ̀ pé kì í ṣe Indian. Ẹ máa ní kó wá tẹ lọ́ọ̀fù orí ti bàjẹ́ orí ti dàrú ayé ti bàjẹ́ onírúurú agbá fún gbogbo ẹ̀yin ọ̀tá mi ẹ̀ ní sóríire ẹ̀yin ọ̀tá mi tẹ̀ ní pẹ́ kú. I don't want mo mo I have right to talk you think ẹ eh, iye kan báyìí la fún wọn ti ẹ̀ láìkí ẹ̀ ẹ wá gbowó yìí ṣe ṣé tẹ bá láìkí mi mi ni máa fi tẹ bá ṣì ṣó mi ní fake love mi ni máa fi somehow important torí mi máa wú ju ṣọ lọ màá lọ wàá lọ tí owó tí màá tí ò tí tó nǹkan tí mi tí san bíìlì mi tán màá sọ pé èké bí àkáǹtà wà let me give you credit mo bẹ̀rẹ̀ kó wá ni eléyìí kan tí màá yẹ pé mo fẹ́ bá EFCC sọ̀rọ̀ àwọn kan tí bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ ní ṣiṣẹ́ mo gbowó mẹ́rin ó lọ àbúrò máa wé saliva mi wọ́n sọ fún mi pé mo ti wé saliva mi jù gan pé tí n bá dẹ̀ ń wé saliva dáadáa kó máa jẹ́ kéèyàn máa add weight so mo fẹ́ save saliva mi for me to lose some weight I don't need to waste my saliva on idiots. If I had to live life all over again, I would find you sooner so I could. What my plan for every day? so EFCC ẹjọ́ sà tí wọ́n bá ti mọ́tò tí wọ́n bá ti jí gbogbo wọ́n jí mọ́tò dáadáa Nigeria. ẹ kú iṣẹ́ ẹ ń gan hmm. nàìjíríà is a thief country hmm. ṣe ẹ̀dẹ̀ mọ́ pé nísìnyí jẹ́ wá sọ kankan fún yín if i want to <laughs> ṣe ẹ̀mọ́ páyé olè jíjà wò ṣe bẹ́ẹ̀ náà yọ àwọn tí ẹ ń jìn kankan nílùú ìbára ń kọ wọn náà tó wá gbọ́ pé ara ń kan gáàsà ò ń gbọ́ eh, àwọn tẹ́ ń jí nǹkan wọn ẹ̀yin náà wà láwọn kan kọ́ jí so nobody have way to àwọn náà dey cover every road block ni so you just have money now eh, eh, bóyá ó máa dàbí campaign ó bí love ni ló marriage. ó ti yé mhm. do you understand so àwọn EFCC là ń bá sọ̀rọ̀ ń sìn I don't want to talk to you torí ẹ bá ti wá báyìí ẹ fẹ́ tọrọ owó lọ́wọ́ yẹn ọwọ́ owó ta ni owó kí for who for what ètò ń fún yín lówó oúnjẹ ẹ̀kọ́ náà ló wà lẹ́wọ̀n yìí yorùbá gọ́ọ̀mẹ̀ntì kan kí ló ń fẹ́ ṣe fún yín kò sí kán fún yín kán fún yín lówó lọ́la kán fún yín ní owó lọ́la tó bá tún dọ̀tún la ẹ máa tún padà wá ẹ máa gbowó olówó nàìjíríà mo ti rí pé ẹni tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó lè má kọ́lé ó lè má ra lẹ̀ àwọn tó ń tọrọ owó ń kọ́lé wọ́n ń ra lẹ̀ ìjẹ̀bú mo ti kọ́kọ́ rí mo lọ patí jọ yẹn ni bí mo ṣe ń bọ́lẹ̀ ní mọ́tò màmá yẹn àti ọmọ yẹn àmì àti ẹnìkan gbogbo wọn dàbò mọ́tò ni wọ́n tọrọ owó ẹni tó ṣe patí yẹn ń sọ fún mi pé níjẹ̀bú òde ni ó ní ẹni tó ó ní mo wá kówó jáde mo mo dẹ mo tì mo wá sílé ńgbà yẹn mo wá kó jáde mo wá fún lówó ó já owó yẹn gbà ní pé hundred hundred naira ti tó wọn náà pé màmá tí mo rí yẹn àti eléyìí àti eléyìí pé gbogbo wọn ló kọ́lé pé wọ́n kọ́ ilé sí ọ̀nà ibìkan ní olísà wọ́n kọ́ ilé ilé bára gbọ́dọ̀ ní bóyá ó ti ó ní problem ló ti wá ń gba bára ó lò iṣẹ́ bára ló ti yàn láàyò láti lẹ̀ wọ́n máa ń tẹra mọ́ nǹkan mo láìkí wọn fún yẹn bí Ìjẹ̀bú bá ń jalè wọ́n máa tẹra mọ́ olè jíjà yẹn bó jẹ́ kó ń ṣìtì yẹn wọ́n máa ṣìtì ni wọ́n á tẹra mọ́ ṣìtì yẹn ni bó jẹ́ náà ni wọ́n máa tẹra mọ́ ni wọ́n máa ṣe lọ. màá lọ ṣiṣẹ́ bí má tiẹ̀ ṣiṣẹ́ gan-an kó tẹ̀ jẹ́ pé wọ́n ń fún mi lówó gan kó tẹ̀ jẹ́ pé mò ń gba owó ọ̀fẹ́ gan màá máa fún yín kó náà dìde ó mà ti kọjá táwọn èèyàn bá sọ pé ojú ti ojú ti rà ojú <laughs> a mọ̀ pé ní iṣẹ́ lẹ́yìn láàyò you just love to take people ṣe gbọ́ ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run ṣe gbọ́ ẹ̀yin FCC ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ ẹ torí ọlọ́run ẹ bá wa máa fi orúkọ àwọn tó bá jí mọ́tò ní Canada ẹ bá wa fi orúkọ wọn sí mo ní interest kan nínú kéèsì àwọn tó ń jalè ní Canada yẹn a lè máa ka orúkọ wọn jáde àwọn ẹgbẹ́ ọlọ́pàá Canada máa ti mọ̀ bọ́ káwọn tó wà lórí Facebook náà lè mọ̀ àti àwọn èèyàn tó yẹ pé ọlọ́pàá ò ní wá sọ fún wa wọn ò lè nígbè sínú news tó bá débi pé okay o Nigeria will recover cars from Nigeria will recover so so sososo kiri kan náà ṣó ti yé àwọn ò ní gbọ́ a máa ń wo news Canada but a ní gbọ́ ṣó ti yé so ẹ̀yin Nàìjíríà yẹn ìjọ tó lóhùn ẹ bá wa kọ list àwọn tó gáràjì tẹ bá ti rí àwọn mọ́tò àwọn tó jalè yẹn wọ́n ṣà lórúkọ a ní orúkọ àwọn export àti àwọn importer tí ó i mean tó import mọ́tò náà orúkọ tó fi import ẹ̀ torí kò ní fò wọlé ṣó ti yé like i said yesterday mo ní mo fẹ́ ṣe mo fẹ́ ṣe experiment ni mo sọ ní ọkàn mo kàn sọ ni pé i want to do some things ó lè jẹ́ ṣé ó dẹ̀ lè má jẹ́ ó dẹ̀ lè jẹ́ níta ìyẹn tó bá convenient ni kì í ṣe by force. àwọn ṣe go digger wàwà go getter go getter làwà èyí olórí burúkú go digger olóṣì they will look down on you they believe that you cannot achieve ẹ̀yin tẹ àtẹ délé ayé tẹ wá lówó gan ṣe mọ̀ pé máa lówó ni àbí ẹ̀yin tẹ délé ayé tẹ wá tẹ wá ń ṣe dáadáa ẹ̀yin celebrate àtàwọn kan ni mo bá sọ̀rọ̀ ṣe mọ̀ ni you want to talk much bye for now. tó bá jẹ́ ordinary person lẹ́yìn abẹ́ platform tó kì í ṣe èèyàn burúkú you pray against gunshots pray gay gunshot tó bá ti ń ṣèyàn burúkú pray gay gunshot àwọn tí mo dẹ̀ rí oh god that's why i don't want to come out today i'm not happy about some things. mo rí àwọn even in Nigeria Nigeria pray against gunshot go and stop faking uh, faking news any news tí o bá ti jẹ́ original don't fake it okay uh-huh. so tẹ́ bá rí of recent i don't want to put mouth in some things yeah, i have my life to live and i, I can decide for myself tó bá dẹ̀ ṣòwò tí o bá gbé o e, lè o lè drop ẹ̀ kó change another thing kó try another thing so ẹni tó bá ṣe ògbìnítẹ̀ tó mi rẹ́dì láti bá ṣeré àti bá ṣe ó ti yé ẹ bá lọ ṣe picture kò sí èmi náà mo tẹ máa ṣe lọ́tọ̀ picture sísìn màá ṣe picture bá màá ṣe báyìí màá ṣe báyìí orí ẹjẹ kórìíyá yín pé oríṣiríṣi màá ṣe kò sí nǹkan tá a mo ní oríṣiríṣi picture lọ́wọ́ mo ní níwọ̀n mo ní òdùwọ̀n 奶粉。